àwọn ìlú ìlú wà ní ìlú ìlú pẹ̀lú ìdàmọ́ máa ṣe ìjọba tó ti jẹ́ tó jẹ́ ìdàmọ́ ìpẹ̀lú àwọn bàtà wọ́n ìfẹ́ àwọn àmàkọ̀ fún ọdún tí ní àmàwọ̀ bàtà bẹ́ẹ̀ dájúwẹ́ ìwò ní bí a ṣe pẹ̀lú àkọ́kọ́ ẹgbẹ́ ìgbà tí yọ́ bá ti rẹ̀ àwọn tó ń kú ẹ̀pẹ̀ owó mẹ́ta wọ́n dà sí àwọn ní ọ̀tún ọ̀gán tó àtàrí نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ìwọ bàtàwọ ìtẹ́ pàtàkì lọ níbi tí wọ́n ti sin àwọn òkú sí tí ó máa rìn láàrin àwọn sàárè yẹn a eléyìí kò ṣe nǹkan tí ó bá mú ní tí ó tẹ́wọ̀n a in tí àwọn àpá tí wọ́n lè sọ tí wọ́n gbára lé òun náà ni ọ̀rọ̀ anábíwa Muhammad sallallahu alaihi wasallam tó sọ ipé asáhíbá tẹ̀tíyàtẹ́yìn alqi tẹ̀tíyàtẹ́yìn ìwọ tí ó wọ bàtà tẹ̀tíyà bọ́ rẹ̀ sọ̀nàbí sọ̀lá àtàntúlé nígbà tí wọ́n rìn ní ibi sàárè ni so eléyìí ló fà á tó jẹ́ pé Sheikh Al-Albani alayhi rahmatullah nínú ahkamul janayiz wọ́n mú hadithi yìí wá bákanáà ọ̀pọ̀lọpọ̀ àwọn afá lórí sunan Abi Dawud àwọn náà ṣelálàyé ṣùgbọ́n tí ìdí pàtàkì bá wà fún yàn láti wọ́ wọ́bẹ̀ bóyá ẹ̀gún wà ń bí ìtẹ́yìn tí wọ́n clear rẹ̀ dáadáa tí pé tẹ́bá ní kẹ mọ́ rìn níbẹ̀ ẹ̀gún lè kún yàn lẹ́sẹ̀ so yẹn máa jẹ́ kí ni dọ̀rúra àbí kó ṣe pé ilẹ̀ gbóná gan tí ó ṣe pé yàn ò lè rìn pẹ̀lú àtẹ́lẹsẹ̀ lásán bẹ́ẹ̀ so yẹn náà jẹ́ kí ni bọ̀rúra so wallahu alam eléyìí tí ó tẹ́wọ̀n lórí masala yẹn then ìkejì ìbúyẹ̀ pẹ̀ sí kó tó di pé wọ́n mọ̀ ọ̀rọ̀ yẹn pẹ̀ sí Sheikh nínú ahkamul janayiz wọ́n mú eléyìí náà wà so kò wallahu alam ní ìmọ̀ nǹkan tó sọ ipé mọ̀ sókò ní èyí tó tẹ́wọ̀n náà ni pé nǹkan tí èèyàn lè ṣe ni wallahu a'lam náà ṣe ó kọ̀rẹ́ kíyàn kíhùn lẹ́yìn ìmáàmù tó ń ṣe wàzífà wàzífà ìtumọ̀ rẹ̀ lédè lárúbáwá òun náà ni iṣẹ́ ṣùgbọ́n ìtàgbàlérò pẹ̀lú wàzífà òun ni ẹni tó ń ṣe ah, àwọn àwòrádù sùfíyà àwọn wíìdì àwọn onísúfí so èyí tí wọ́n máa ń jọ ń ṣe papọ̀ so ìtàgbàlérò ni ṣàlẹ̀ kírun lẹ́yìn ẹni tó ń ṣe wàzífà ìmáàmù tó ń ṣe wàzífà ṣàlẹ̀ lẹ́yìn rẹ̀ ó ti fẹ́ lórí àkídà ìmáàmù yẹn lápẹjúwe ẹlòmí ìbẹ̀ tó ṣe pé ó ní àwọn àkídà burúkú nípa ọ̀rọ̀ tàṣọ́wó ní àwọn àkídà tó gbé ọkúrò muslim nítorí tó gbà pé òun mọ̀ kọ̀kọ̀ ẹni tó gbà wípé òun náà lọ́lọ́run ọlọ́run lòun náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èròǹgbà burúkú àwọn àdíọ́kàn burúkú tá máa ní táwọn mí máa nínú wọn tó ní tí a bá mọ̀ kó nírú eléyìí èyí gbọ́rọ̀ kíhun lẹ́yìn rẹ̀ tó tí a bá kíhun lẹ́yìn ìwé èèyàn bẹ́ẹ̀ èèyàn wé ti èrú rẹ̀ ní kọlọ̀mbà tí ó ṣàánú wa ṣùgbọ́n tó ṣe wípé bíbíà ló kàn ṣe in tó ṣe kò bíbíà náà lọ kò ṣe bí díà tó gbìyàn kúrò mú islam ló ń ṣe a ṣe lè kírun lẹ́yìn ìwé yàn bẹ́ ṣùgbọ́n ta bá rí mọ́ṣálásí tó dáa kalọ̀ kírun bẹ́ àti ìsìnmọ́mù gidi kalọ̀ níbẹ̀ ni nítorí tó máa fi kírun lẹ́yìn ẹni tó jẹ́ oníbídíà náà sọ̀látù fàájí ní ìgbàgbọ́ wípé tẹ bá fi lè ka ẹyọ kan rẹ̀ ó ṣe dédé kùránì ní 6,000 times irú èyàn bẹ́ẹ̀ àgbọ̀rọ̀ kírù lẹ́yìn rẹ̀ torí pé ìgbàgbọ́ ẹ̀ ni kúfùrù ni ẹni tí yàn bá dẹ̀ pàkíyèsí ẹ̀ sí pé kúfùrù tó ìsìsì pé ẹ̀tẹ́mi tó lé lórí nù sọ̀fọ̀wọ́ káàfin wàlá tàjúrù sọ́lá khalfal káàfin kò tọ́ká kírù lẹ́yìn tó bá jẹ́ kéfìrí mo rò pé a ń yẹ clẹ́ni ṣùgbákanẹ́ tó ṣe pé ó níbi níbi pé báwọn ṣe tí aṣọ lẹ́yẹ ni ànábíwá Muhammad sallallahu alaihi wasallam ó ń bẹ láàrin àwọn ó ń bẹ láàrin àwọn eléyìí náà kò tọ́ kákírù lẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bí àwọn afá mi ṣe sọ ṣe ìmúlùsẹ̀ mí àtàwọn míì wọ́n fi eléyìí náà rinlẹ̀ so wallahu a'lam Thank you. náà ìbéèrè ní wípé kí ni nǹkan tí a lè sọ sẹ́ni tó sọ wípé Nàìjíríà yóò lè dáama àwọn ni kí ló gbé kí ló gbára lé onáàmẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ wípé láyá ti ipé sàábé kan sọ wípé láyá ti zamanu illa walladhi ba'dahu sharrun سمعته من نبيكم كثير àtìkòkò onídé àgbóṣe pásìkò míì tó ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó wọ́ ti jù lọ mo gbọ́ ilé yìí lẹ́nu ànábì náà hadithi tó lálàáfíà láti ọ̀dọ̀ Anas radiyallahu anhu gẹ́gẹ́ bí al-Imam al-Bukhari alayhi rahmatullah bí wọ́n ṣe gbàwá nínú sahihu wọn ni so Anas bin Malik radiyallahu anhu àwọn èèyàn kan lọ bá nípa ọ̀rọ̀ al-Hajjaj bin Yusuf as-Saqafi lórí bó ṣe ń ṣe operation àwọn ìbàjẹ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ sọ́wọ́ ọkùn afẹ́rí bóti gẹ́ẹ̀sì rẹ̀ anẹ́sùn wọ́n sọ wa ipi kan ṣe sùúrù ṣùgbọ́n wọ́n àgbà wọ́n padà lọ láti lọ kojú alhajjaj bin Yusuf asakafi so ó pa ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ọmọ ogun rẹ̀ wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n jáde ní àsìkò gbà yẹn so ọ̀rọ̀ tí a nẹ̀tí wá sọ fún wọn ni pé àsìkò kan ò ní wá àti kó ṣe pé yìí tó máa wá lẹ́yìn rẹ̀ awọ́ sùn lọ so eléyìí generally speaking nìyẹn a rí pé ayé ń wọ́ sí ni kò dá sí ṣùgbọ́n yóò túmọ̀ sí wípé àwọn àwùjọ kọ̀ọ̀kan ó lè bẹ́ta àwùjọ yẹn ní àsìkò kan for instance àsìkò Umar bin Abdul Aziz wọn bá tó fi ṣe ìjọba yẹn ni ó bẹ́ta àwọn àsìkò míì ní àsìkò gbà yẹn for instance Marwan bin al-Hakam ó ṣèjọba before Umar bin Abdul Aziz ayúwẹ́kọ́ aha so but àsìkò Umar bin Abdul Aziz ní nǹkan rọrùn nǹkan bẹ̀rùn bí i pé lára nǹkan tẹ́ máa ń sọ òun ni pé wọ́n wẹ́rin tí wọ́n fún zaka gan wọn rí so àsìkò ẹ̀dẹ̀ ni ó wá lẹ́yìn àsìkò Marwan bin al-Hakam ما من عام أو زمان إلا والذي بعده شر منه حتى تلقوا ربكم سمعته من نبيكم أرتي أقرأتي ṣùgbọ́n jẹ́nẹ́rálì nìyẹn a lè ráwọn àsìkò àwọn àyè kọ̀ọ̀kan tó ṣe pé nǹkan yà yàtọ̀ a lè ráwọn àyè kọ̀ọ̀kan tó ṣe pé nǹkan ti yàtọ̀ ní so nísìn láwùjọ kan nísìn àgbọ́yé lè wá tí sọmá wo 100 years ago bí súnà ṣe nílẹ̀ láwùjọ àìkọ́ ló ṣe nílẹ̀ bó ṣe rìnlẹ̀ ń sin kọ́ lórí ilẹ̀ ń gbà ẹ̀ so wo ń sin àásọ pé kí ni awareness súnà àsìkò sí ni ó dáa ju àsìkò yẹn lọ ṣùgbọ́n generally speaking òun ni nǹkan yẹ ni ó ń bá wínú so kí ẹwọ pé a ah, Nàìjíríà yóò lè já asọ́dùn ọ̀rọ̀ nìyẹn Nàìjíríà tó lè parí tó lè ṣe gún ó sì lè padà dá so ọláwà rẹ̀ Thank you nam a kò ń ṣe nǹkan tó bá òní ká fúnpá ń kọlé lórí tẹ́ ká máa ti lọ pé kí ni àǹfààní sí ṣùgbọ́n lára àwọn aburú àsìkò sí òun ni ìmọ̀ fàìnà sí ìtẹ́lì so wele ara wọn bídáwò tí àwọn èèyàn ṣe ni so in tó wà ní text fún lámà dìmọ́ kò ń ṣe tí àwọn èèyàn ṣe níṣẹ́ so kò jẹ́ bí ẹ ṣe jẹ́ wallahu Wọ́n gbé ní ayẹyẹ ìwé tó ti lọ ayé máa ń wò láti wọ́n máa ọkùnrin happiness ìrẹ̀lẹ̀ ajé security ọkùnrin ìtàkì ní ẹ̀rẹ̀ ìjáde ní ọkùnrin nam àwọn ní alhukumu yadúrú ma ìlẹ́tì ojúdà mọ̀ adama tó bá ṣe pé ìfaná sí ibẹ̀ nítorí páwọn èèyàn wá ń wò fún mi so in tó jẹ́ ká faná sí ó ti yàtọ̀ sí gbígbíta fẹ́ fi ṣàpánlé àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní so irú eléyìí ní sí ìfi security light sí ibi àti wọ ibi tẹ́yẹ̀ ni tó rẹ̀ máa sáàbù gbogbo tẹ́ eléyìí ṣe kéde ó survive ó survive sọ́láwà ní nam a ah, sawik ìkàtà sí náà ni ṣùgbọ́n bí ká sọ pé bí ábí òkì yúgọ́tì àwọn nǹkan báyìí òun ni wọ́n á padà pé sábà rántí ah, Aisha radiyallahu anha àti Masruq tí Masruku lọ fíṣítì ìyàwó Aisha radiyallahu anha so ọjọ́ yẹn jẹ́ ọjọ́ àràfà eh, so òun wá ń sọ wípé tí ó bá kí ń ṣe pé òun bẹ̀rù pé òní máa jẹ́ ọjọ́ ọdún ni so pé bí a òun pamọ́ mú ẹ̀kì ní tó kí mo fẹ́ lò mẹ́ ní pé yàwó Aisha radiyallahu anha ó ní usku masruqan sawiqan wa aktiru halwa ẹ fún masruqu ní sawiq ẹ̀rẹ̀ áàdì bí ṣúgá ṣúgá halwa halwa rẹ̀ ẹ̀ áàdì ṣúgá mọ́ dáadáa so nǹkan ẹbí bàbá sọ pé èèyàn kò àbókò bí fúra àwọn kan tó jọ wọ́n báyìí sọ́lọ́wọ́ ìmọ̀ ṣe fúra ní kò sí wọ́n ṣe máa tè iná bó ti lè hókù mọ́ ògì wọ́n máa tè so but ìpìlẹ̀ òun ni pé nǹkan yẹn wọ́n á lọ bí àwọn ọkà bàbà tí wọ́n ti lọ so ni wọ́n á pè nìkan ní ẹ̀wíìkì so ọmọ wa pè bí ẹ̀rẹ̀ bí tó máa fi dàbí ìpàdé yẹn mú yúgọ́tì àbí yẹn mú bí ògì so wọ́n sì máa tè ọláwà náà náà ìta máa mú bẹ̀ o ní pé nǹkan ẹ mashru' ni mashru' ìtúbọ̀ mashru' o ní pé nǹkan ẹni tí ó wà pàmísíwò so ó lè jẹ́ pé nǹkan ẹni just ipò pé mubah ó rẹ̀ lè jẹ́ ipò mustahab mo rò pé for instance anábìsọ̀lá àtọ́lá ń sọ ipé sọ́lù kọbla al-maghrib sọ́lù kọbla al-maghrib sọ́lù kọbla al-maghrib lẹ́yìn ọ̀sọ̀ pé kí ni ma ń ṣàà tẹni tó wáwú so yẹ nísìn a máa gbọ́yé bẹ́ ipé kí ni istihbab ayúwẹ̀kọ́ náà tí a bá wo sàábé tó mọ́ ń ka kúlúwàláwú ahad before kó tó di wípé ó ka fátíà kó tó di kó ka súrà mi lẹ́yìn fátíà àbí lẹ́yìn ìgbà tí sàbẹ́kejì tó ṣe pé ó máa ń ka kúlúwà láwùdí lẹ́yìn tó bá ka súrà náà lẹ́yìn fátíà tó ka súrà tí wà ka kúlúwà láwùdí ṣàpé ìṣẹ̀lẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni so anẹ́bùwa muhammad sallallahu ikanu wọ́n sọ pé kí ni uhibbuha لأنها صفة رحمن من نفر تريبكني كل الله يروي الرحمن النبي صلى الله عليه وسلم حبك إياه أدخلك الجنة ìfẹ́tò nísí òun ni ó ṣe kíni yóò sọ̀dọ̀ wà jẹ́mẹ́lì náà ṣe mọ̀ ṣòro àti gbàgbé mọ̀ ṣòro rẹ̀ ṣe mustahabu ní kíní ẹni àbí mubah sheik bin Usaimin alayhi rahmatullah àwọn máa ń sọ wípé nǹkan báyìí mubah torí pé mustahabu Ànábì sallallahu alaihi wasallam mọ̀ ṣe kò rẹ̀ sínú ṣe sí Ànábì sallallahu alaihi wasallam pé kó máa ka kúlú Allahu kó tó ka súra mi lẹ́yìn tó bá ka Fatiha tán àbí kó ka kúlú Allahu lẹ́yìn tó bá ka súra kàtàní lẹ́yìn Fatiha so kò sínú ṣe sí rẹ̀ so ní tó jẹ́ mustahabu yẹn ni àrímsọ̀lá àtàmì gangan fún rẹ̀ ààrí lẹ́ni pé ó ń sábà máa ń ṣe nǹkan yẹn àbí àti ẹ̀ rẹ́rìí pé kí ni ó ṣe nǹkan yẹn ṣùgbọ́n ẹni tó ṣe ó approve ẹ̀ fún ẹni tó ṣe ó approve ẹ̀ fún so a sọ pé mọ̀ṣúrú nǹkan yẹn tó bá ní mọ̀ṣúrú ó lè túmọ̀ sí kíní mubah ó lè túmọ̀ sí mustahab so tawaba inshit inshit yẹn ni ó lè túmọ̀ sí mubah ó lè túmọ̀ sí kíní mustahab làwọn fi tún sí kíní mustahab làwọn fi tún sí pé mubah ni so wallahu a'lam Naam. Naam ilé tó ṣe pé sàárè wà ní kọ́mpáǹdì ẹ̀. Ìgbà tí yẹn fẹ́ gbà kò mọ̀ pé sàárè wà ń bẹ lẹ́gbà tó gbà tán ló wá rí pé sàárè wà ní kọ́mpáǹdì ẹ̀. Kí ni kó ṣe? A ń tó bẹ́tà tó bá ní owó nígbà tí ó bá fẹ́ sanwó ilé yẹn kókòókùn kó lọ bá ilé mi tí ó sì sáré nínú kọmpáàdì yẹn ṣùgbọ́n tó bá ṣe pé kò kí ń ṣe igbójú wíńdò rẹ̀ ní sáré yẹn wá kò rẹ̀ ṣe kíblà lójú wíńdò rẹ̀ ló wá ó sì lè ṣe gini ó sì lè gbé irú kọmpáàdì yẹn ìyàtọ̀ ń bẹ láàrin ó sì lè ṣe àti kíni èyí tó dáa in tó dáa ní kó lọ gba ilé tí ó ti sàárè ń bẹ ṣó lè mọ̀ ìran pé àmì ilé ẹ̀wọ̀n náà ní tàà ń sọ lóògùn àdúrà pé kò ṣe pé tó wá sí wíńdò rẹ̀ báyìí so sàárè yẹn compound rẹ̀ bóyí wà lẹ́yìn so sọ pé òwò lè kírù bẹ́ẹ̀ Allahu a'lam náà èèyàn tí ó jáde láyé ó rẹ̀ fi mọ́ṣáláṣí lẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ikú rẹ̀ àwọn ọmọ rẹ̀ fẹ́ gba mọ́ṣáláṣí yẹn wọ́n sì wà lẹ́nu rẹ̀ láàrin ìgbà yẹn náà làwọn ọmọ ní àwọn fẹ́ yẹ́yìn ìyá padà sọ fẹ́ kí àwọn àpá ká lọ bá wọn síbi àdúrà yẹn ṣótọ́ àbí òtọ́ eléyìí òtọ́ a nítorí pé àgẹ́gẹ́ ń bá mọ́ṣáláṣí wọn ní káwà láláti ẹ̀sìn wa ibi tá lè kí kí òun pọ̀ jàǹtì rẹ̀rẹ̀ yìí so kámọ́ torí pé àgẹ́gẹ́ ń bá mọ́ṣáláṣí èyí tí ó lẹ́tọ̀ọ́ ká so tó bá bá mọ́ṣáláṣí yẹn torí pé ẹni tó ti donate mọ́ṣálásí kò kìí ṣe property ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kò ṣe property ọmọ rẹ̀ kóra kò ṣe property ìmáàmù tó jẹ́ ìmáàmù mọ́ṣálásí ni so wákùú ni property ọlọ́mọba subhanahu wa ta'ala ni ṣùgbọ́n táwọn ọba láwọn máa gbà á torí pé kí ni òfin ó fàyè gbà so kán àwọn ni wọ́n ru ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n káwa wo pé a fẹ́ compromise ta mà ní òdodo nítorí kan bá gbà tẹ́ bá compromise yẹn tán wọ́n ṣe máa tún gbé mi wá bẹ́ẹ̀ ṣe máa compromise lọ nìyẹn at the end of the day mo padà ta mọ́ṣáláṣí yẹn náà ni so kí ni à ń dára ẹ̀ láàmú fún àti kírun ó rọrùn kọlọ́wà kó ṣàánú wa kọlọ́wà àìlà Thank you. Sábà dédé. Náà. náà mẹ́ni tó ṣe yí pé ìgbà tí ò ti ságbọ́yé fún ó sin àwọn òbí rẹ̀ sínú kọ́mpáǹdì rẹ̀ ni so kí ni nǹkan tí irú èèyàn bẹ́ẹ̀ tó lè ṣe nípa ìmọ̀ ṣàdúrà fún àwọn òbí ṣé ó lè máa lọ bẹ̀ kó máa lọ fi assalamu alaikum ala diyari àbí bóòlù òṣìṣẹ́ àkọ́kọ́ ò ní wípé tó bá rọrùn fún láti wú òkú yẹn kúrò bẹ́ẹ̀ kó gbé lọ sí tẹ́ ìyẹn ni tí ẹ kó ṣe bọ̀tọ́ ẹgbẹ́ kò bá rọrùn fún láti wu kó fi nǹkan barricade ibẹ̀ yẹn ni so that a lè jẹ́ nǹkan tí ó wà fence off so yẹ jẹ́ tí ó ṣe sheikh fẹ́gun tèmi àrí rahmatullah wọ́n gbà pé tàbá fi lè òkú sí ààyè kan ibẹ̀ yẹn ti di ni ó ti di makbara ni kọ́lá kó ṣe kó kú ẹyọ kan ló wà ń bẹ́ ó ti di makbara sọ̀rọ̀ bí jẹ́ pé mọ́ṣọ́láṣí tán bá fi òkú sínú rẹ̀ sọ̀wọ́n àfá wọn aléwòrò bára wọn bẹ́ ṣé òkú yẹn ló ń bẹ́ bẹ́ kan tó wá kó mọ́ṣọ́láṣí lé lórí wọ́n ní láti wo mọ́ṣọ́láṣí yẹn ṣé mọ́ṣọ́láṣí ìtẹ́ bí ìgbàta ti sọ ìtẹ́ di mọ́ṣálásí rẹ̀ àbáṣọ mọ́ṣálásí di ìtẹ́ ìdúbà bára wọn ń bẹ́ kò máa ní láti kúrò fún èyí tó kọ́kọ́ débẹ̀ yìí Sheikh Ibn Uthaymeen alayhi rahmatullah wọ́n ni tàbá oru mọ́ṣálásí bẹ́ tó bá ṣe pé òkú ló ṣe kí ni ló wá bá mọ́ṣálásí ń bẹ́ a ṣe lè kírun oru mọ́ṣálásí torí kí mọ́ṣáláṣí owó ló ní ààyè yẹn òkú ló wá bá ń bẹ́ ni àà ní sọ pé káwọn èèyàn má kí òun nù mọ́ṣáláṣí nítorí pé kí wọ́n wá sí òkú síbẹ̀ so òkú yẹn náà ní láti wú kúrò mẹ́ni mo rò pé kò clear ni sẹ́ńtú ẹ̀kẹ́ ni ìyẹn ṣe òun ni wípé kó wú òkú yẹn kó gbé lọ sí tẹ́ ọ fẹ́ǹsì ọ̀f kó fẹ́ǹsì ọ̀f so tàbá fi òkú sílé ara wọn kan tí èyàn gbọ́rọ̀ ṣe nìyẹn bó ti ẹ̀jẹ́ pé èyí tó tẹ́wọ̀n ò ní pé kò dá ká sin òkú sílé ilé ní èyí tó tẹ́wọ̀n bọ̀ ká ní káwọn èèyàn ti ẹ̀sìn òkú sílé ní ṣọwọ́ ní láti fẹ́ ọ́fù ni so wallahu a'lam Ẹgbẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni na nam a ti má láwọn àpá kò ń ṣe àwọn àpó oníbìdí àná mọ́ sọ àwọn àpó onísúnnà òní tí mọ́ sọ èyí tó tẹ́wọ̀n tó tẹ́wọ̀n lọ́dọ̀ àwọn afóòlì súnnà ní tó kò dáa kásì òkú sílé gbòrògbóyé àkọ́ṣà àwọn afóòlì bídíà ni mo ń kójì Thank you. Namṣá lè sin òkú sí burial ground tó ṣe rí pé a fẹ́ǹsì pa àwọn mùsùlùmí àtàwọn kìfìrí ó pa wọ́n pọ̀ ṣùgbọ́n wọ́n fi partition sí ipe ilé yóò àyàwọn mùsùlùmí náà àwọn kìfìrí ni walkway fa tàbí wọ́n ti fi nǹkankan dáná ìyẹn so tó wá ṣe pé ó wà bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe wípé ó wà defined dáadáa so ó ti separate àwọn mùsùlùmí kúrò ní ti tíkiri ti àwọn kèfèrí dandakwadi conference di ìtẹ́ àhà ó lè jẹ́ pé ti àyíkó kan lọ gbáyàwó wọ́n ṣe òkú sí àyíyẹn sọ̀ká ní kókè àìmí náà tún lọ gbayawó tí ó jìnà sí yẹn tó ṣe pé àwọn kèfèrí ni wọ́n ṣe síbẹ̀ ó di sọ́ọ̀bù ara wọn wọ́n ti mọ̀ kókè àyà àwọn kèfèrí eléyìí àyà àwọn mùsùlùmí ní eléyìí so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wáyé pé nǹkan tó ṣe pé kí ó wà dáadáa ṣùgbọ́n kó ṣe ń tó kí wọ́n ṣe ní ìtúnṣe pé ẹlẹ́sìn ti mùsùlùmí síbẹ̀ ẹlẹ́sìn ti kèfèrí sáwá ti mùsùlùmí sí ìbá ẹ̀sìn bí àdì next person tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kèfèrí ni wọ́n tún gbẹ́lú wà mùsùlùmí so ìyẹn tí سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته